orin emila oníyọ̀sí ló ń tẹni àwọn ará ìlú ìbàdàn jáde ò bí wọn ó ṣe ṣí ààfin tuntun lónìí lónìí ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2024 ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé yóò ṣí ààfin olùbàdàn tuntun ní òkè àrẹmọ o èyí ló wáyé ní ìgbáradì fún ìwúyè olùbàdàn tuntun ọba owólabí ọlákùlẹ́yìn tí yóò wáyé lọ́jọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2024 bí ènìyàn bá gẹṣin nínú ọ̀pọ̀ àwọn ọmọ ìlú ìbàdàn lónìí pàápàá àwọn tó wá láti ìdílé oyè ó ṣeéṣe kí ènìyàn má kọsẹ̀ bí inú ọ̀pọ̀lọpọ̀ ṣe ń dùn torí ààfin náà o ohun tó fa èyí tó fi rí bẹ́ẹ̀ ni pé láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn ni àwọn Olúbàdàn kò ti ní ààfin tó jẹ́ ti ìlú mọ́ tó sì jẹ́ pé ilé ara wọn ni kálukú wọn ti ń lò gẹ́gẹ́ bí ààfin láti ọdún 1993 láyé olùbàdàn yẹsùfù olóyèdè àṣánìkẹ́ ni olùbàdàn tí ó ti rí ààfin tó jẹ́ ti ìlú lò gbẹ̀yìn ìdí ni èyí tí ìgbìmọ̀ àwọn ọmọ bíbí ìlú ìbàdàn fi dìde láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tí wọ́n sì sáré káàkiri láti kọ́ ààfin tó jojú ń gbèsè fún olóyè olùbàdàn rotimi orílọ̀ àlọ́ tí ń gẹ́jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.